have a dialogue with you ẹ dákun tí odò olóko méjì o ọ̀dà níjẹ́ o nígbà ẹ̀ mọ̀pọ̀kọ̀ ìdìbò àrẹ̀ ẹ̀dá di fẹ́ràn jù. tẹ̀sí wàá mú kí ọkọ̀ tẹ́ ẹ gbé yìí jáde àwọn ọkọ̀ yòókù ń bẹ́nu ọgbà tẹ́ ẹ gbé lọ ọ̀dà o ọ̀dà o. you are stupid for that statement. yẹ kí n bí ẹyin bẹ̀rẹ̀ kọ́. ọ̀gá ọ̀gá ẹ̀rọ ọ̀gá ọ̀gá tó sọ̀rọ̀ ẹ̀ who is it? it's your daddy can see how full you are and the lórí ẹ̀ ó ṣe bá ó ṣe bá àbí ó ṣe bá fuck you. What is your business with my daddy's crap? tí èmi àtàbúrò mi tàbí jáde kí ló kọ́ ẹ mẹ́. I know it's your daddy car. I'm I'm just trying to. kàn mí tí ọwọ́ ẹ bá fi lè kàn mí lára màá fi ọwọ́ mi méjèèjì màá fi pa etí ẹ pọ̀ ojú ẹ máa jọ dànù pàwọ̀ ẹ̀ sílẹ̀ àbórí àbọ̀ àbọ̀ ṣépè fọ́ta yìí ẹ gbà mí lọ́dọ̀ ọlọ́run. màmá ẹ akọ̀fẹ́jẹ́ kan mọ̀ ni. ẹ dúró ṣé kọ́kọ́rọ́ bàbá yín kọ́ nìyẹn. this is how that is. màmá ẹ ṣe fẹ́ pa wá ni. ẹ má bínú ẹ wò rí. bá bá má má má fúnra mi pẹ́ dànù wọ ọmọ jáde jàti ọmọ ọmọ ọmọ pọ̀ bí ìbọn ọmọ ọmọ jáde jàti ìranù. màmẹ́ ẹ fi ẹlẹ́nà àwa fẹ́ káwọn ọ̀rẹ́ wa mọ̀ pé bàbá tiwa lówó bàbá tiwa ó lówó gidi gan. Mom, she said it right. <laughs> I want to tell you something. My friends, they took a lot of wine. They used it to wash my daddy's car. They painted it with, with different colors. Yeah. It's very beautiful with that wine. So lovely. Mame, you cannot imagine when you see that car. Very lovely. With different wine. àtàwọn mo ṣe nítorí ọlọ́run ta ló fẹ́ báyé mi jẹ́ nítorí ọlọ́run. á níbọ̀ tó bá bì tó bá bì síbẹ̀ yẹn ilé ajá jù ẹ lọ. ó yà kúrò tuyọrù tuyọrù ewu ní ìtútù jóbi òye ìpàdé ṣé tí wọ́n bá kéye ìmọ̀lẹ̀ sí tó bá lè fẹ̀ you no get up. get up go to your room go to your room. tuyọrù tuyọrù báwo làwọn ọmọ yìí ṣe ṣé kò máa masterize lẹ́kọ̀ọ̀kan ìyẹn ni mo ṣe láti kúrò lọ́fíìsì ni mo ṣe ń wá wo àwọn staff kankan ẹ má bínú yeah ṣé ò sí problem. Um, uh, yes sir a ti wind office tẹ́lẹ̀ and again um, secretary lónìí káwá dúdú yìnbọn so tẹ́lẹ̀ aṣọ wa dúdú yìnbọn sir. Ah, but èmi pẹ̀lú ọ̀gá yín ti sọ̀rọ̀ àti conclude mo ti sọ fún yín pé form tí mo fún yín yẹn ni kẹ́ fill tẹ́ bá dẹ̀ ti fill ẹ̀ kò sí wàhálà after all ó ti send owó sí wa wọ́n ti confirm fún mi lákàn pé everything is intact so pẹ̀lú èmi náà ẹ̀ ní problem now. ṣé ẹ ti fill our forms ẹ ṣá. sir everything has been filled i ti everything àwọn ọ̀dẹ̀ náà ní káwá báyìí sir. and then kò sí problem you only need to give us just two months ká fi deliver àwọn uh, goods wa. two months sir. oh yes ṣe rí tí n bá sọ pé next week ó ṣeé ṣe kí àwọn kùdìẹ̀kùdìẹ̀ kan ṣì wà but irú àwọn kùdẹ̀kùdẹ̀ èmi á ti tidy ẹ̀ ọ̀ between now and two months. Thank you very much. Ẹ jẹ́ kó No, no, no, no. You Are you sure? All right. Thank you, sir. Nice day. Nice day. Thank you. jack right? kí ló dé tó jack. èmi náà tiẹ̀ mọ. kò sí ìwọ̀n ọmọ tó fẹ́ ṣe pa bọ́nẹ̀tì dé. kí ló dé tó jack. bóyá ó ti díù fún sáfíìsì ni. sáfíìsì ìgbà wo la ṣe ṣe sáfíìsì ẹ̀ náà. bóyá àwọn ọmọ gan ni wọ́n lò nílòkulò torí ìgbà tí mo fẹ́ start ẹ̀ láàárọ̀ yìí ṣe it's okay it's okay it's okay tó bá ti dọ̀la kò gbé lọ fún sáfíìsì. ẹ̀lú ọ̀rẹ́ báwo ni gbogbo Sweden sórí ó tiẹ̀ dá tó pè mí sórí àwọn trucks yẹn jọ bá mi ìwọ náà mọ̀ pé mi náà ní delay payment ẹ kò sí problem ìrà ìjẹjẹ mẹ́ẹ̀ o. take care ara ṣùgbọ́n tó bá ti get our truck yẹn jọ pè mí o all right no problem o ṣe all right bye bye. ṣé ó máa gbé wa délé ṣá. àá ah, máa lè jẹ délé yàrá eh, ọlọ́dún ó de ìyá arúgbó rẹ̀ yóò pọ̀ àwọn èèyàn àwọn ọmọ آمن الرسول بما أنزل إليه من ربي والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تواخسنا إن نسينا أو خاطنا ربنا ولا تملح علينا إسرا كما عملته على الذين من قبلنا ربنا ولا تعملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانظرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله gbogbo ohun tí a wí lolúwa ti gbọ́ elétí ìgbàròyé làlàúrọ sátí àsáyẹ̀nsì kó máa máa jẹ́ ó pẹ́ alhamdulilayi. alhamdulilayi alhamdulilayi alhamdulilayi rabbil ọlọ́run ló ti wá fún wa ní àdúrà ìṣe báyìí àti rí i pé àdúrà náà ti gbanú ọlọ́mọṣà bá mú lọ sílé àṣẹ gbogbo ibi tá a wá rú tá a tọrọ dé ọlọ́mọṣà bá wa gbà gbogbo ibi tá a tọrọ náà dé ọlọ́mọṣà bá wa gbà ṣe wá lórí tàwọn ọmọ yín ọlánìkẹ́ àti ọláníyì ẹ àwọn ọmọ kí wọ́n súnmọ́ ọlọ́run ba ẹ kí wọ́n máa kírun tí wọ́n bá ń kírun ṣe ti rí wà páàlì tán wù wọn yóò mọ yòrò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kù lára wọn ni àwọn náà bẹ̀rẹ̀ sí ní fìwà burúkú yẹn lẹ̀ ẹ̀dẹ̀jẹ̀ wọn ti dàgbà jù fún lékéwú ẹ jẹ́ kán sì máa wá sí lékéwú táwọn náà bá ń wá lékéwú wọ́n máa gbọ́rọ̀ ọlọ́run ba wọ́n máa gbọ́ wá sí ibi tó bá ti ń gbọ́ wá sí tó ti ń gbọ́rọ̀ ọlọ́run gbogbo wà burúkú yóò lè mọ kó lára wọn ẹ jọ̀ọ́ mo fẹ́ rọ̀ tó wá di lọ́jọ́ àlàmísì ẹ jẹ́ kí wọ́n wá rí mi àtàwọn tẹ́yìn ò bá tiẹ̀ lè wá mọ̀ pẹ́ ní sí ilé yẹn àtàwọn àti mọ́mì wọn ẹ jẹ́ kán rí mi ẹ ti gbọ́ bó ṣe rí nìyẹn. àfa ẹ ṣe mo dúpẹ́ ṣe rí èmi fún ara mi mo ń gbé ìgbésẹ̀ tí ó nípọn lórí àwọn ọmọ yìí and um, mò ń gbà ládùúrà pé kọ́lọ́n túbọ̀ fún mi ṣe ṣé gbogbo ń tẹ́sọ náà ni mò ń gbìyànjú ẹ̀ àmọ́ àwọn ọmọ yìí honestly afa mo mọ̀ pé ọlọ́run túbọ̀ fún mi ṣe ehm, tíjọ́ àlàmísì tẹ̀sọ̀ máa make sure pé àwọn àtìyá wọn wọn dọ̀dọ̀ yìí then gbogbo àwọn tẹ̀sọ̀ àsàlátù ní ilé kéwù ni ṣé ráwọn ọmọ mi mi ò ní sọ wípé wọn ò ní wá sílé kéwù o àmọ́ e, e, iṣẹ́ yẹn wà láàrin mi àti èmi mọ̀ pé Ọlọ́run á fún wa ṣe ẹ ṣùgbọ́n ẹ túbọ̀ wá bá mi tẹra má dúrà fáwọn ọmọ yìí ṣùgbọ́n máa tún gbìyànjú ju tàtẹ̀yìn wa lọ ṣùgbọ́n lálàmísì tó ń bọ̀ yìí àwọn àtìyá wọn máa rí wípé wọ́n rí yìí ẹ ṣe àfa ẹ dẹ́nẹ̀ ṣé iṣẹ́ mọ́ṣáláṣí àjùmọ̀ ni ṣó ń lọ. Ah, inshallah. nítorí. Ah, Eh, tírélà sìmẹ́ǹtì méjì mo ní kán gbé síbẹ̀ lánàá. Allahu eh. Akbar ọ̀rọ̀ fana kú kàlẹ́ nàìjíríà àgbéga àgbéga ọlọ́mọ gbé báyìí. ọlọ́run tó máa ń fún yín ní ilé náà ṣe àlékún oore ọlọ́run tó máa ṣe fún yín. ilé tí mówó náà ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọ fi rọ́pò síbẹ̀ inṣàlá tó kọjá láti la ẹ ṣé mo dúpẹ́ èmi náà sọ fún àwọn jọmọ́ tó kù ẹ ṣé. ẹ jẹ́ kí èmi tètè máa lọ. ọlọ́run fàlùbà rí kàsí. àmín ẹ ṣe mo dúpẹ́. àmín ẹ bá mi kí àyà. wọn a gbọ́. bisimilahi rahman rahim isa jahanasu lai wa fati ọ̀rọ̀ iṣẹ́ náà ṣe é lọ́gbìn. ní rọ́bìṣì nídìí oúnjẹ ẹ̀ ń jẹun ẹ wá tún lo fóònù kí ni problem ẹ̀yin ọmọ yìí. lọ́dí à ń ya sẹ́fì pẹ̀lú amọ́ra rẹ̀. o yà sẹ́fì pẹ̀lú amọ́ra. yes daddy. ìwọ náà gbọ́ nǹkan tó sọ ó yá kí mi tó sọ. bàbá mi níjó oúnjẹ bí rọ́bìṣù lélẹ̀. ẹ tún ní tébù màdà kí ló dáwọn ìwà dìdàkudà lẹ́nu ọjọ́ mẹ́ta nídìí oúnjẹ where are your manners. sẹ́lẹ̀ nìbọn ni èmi ló ní gbà fún yín kí ló ń ṣe yín adẹ̀kọ́yín akọ́yín akọ́yín ẹlẹ́ẹ̀dẹ̀ gbọ́ ok ẹ bá mi bẹ̀. àfìgbà tẹ gbóúnjẹ lẹ́nu tó lòdì jẹun mọ́. Ah má jẹ́ kó lo jẹ́ nǹkan tó máa jẹ. wo eh, màdìá mo ti sọ fún ẹ sórí cause trouble ní school or anywhere lọ síbẹ̀ kó mu lọ yanjú ẹ̀. ní tó bó ṣe ń pè mí yìí ìwọ tún ń dọ́gbọ́n disturb mi lẹ́nu iṣẹ́ ẹ̀ for instance hotel mo wà yìí mo ń láti wá supervise wọn láti ṣe àwọn kankan kan mi ò sí ní head office so i mean kí n tó ṣe gbogbo yẹn kí n tó tún rántí ọ̀rọ̀ eh, ọmọ ń ṣe wàhálà hàn kan mo ti gbọ́ ẹ eh, n tó ń pè níyà ọmọ náà nìyẹn eh, all right máa pè é padà ṣùgbọ́n all right mo fẹ́ yìn answer important call kan. yeah hello Mike kí ló ṣẹlẹ̀ oh good àwọn giant ti dé sport all right all right um, expect call me back in the next 20, 30 minutes. Hmm? Can process of clearing them? All right. Oshé. All right. Hey, uh, manager. Yeah. You eh, eh, hmm. Hold on. Hold on. Ibo gangan ló dà sórí ẹyọkẹlẹ jáde ń sìn ẹ fèmí sílẹ̀ nílé bolódà. mọ ṣé tó fẹ́ máa jówó ọmọ yín ni. Ah, ah. kẹ́ni kí la sọ sí kí la tí ì sọ mo sọ pé mọ́ọ̀mù ṣe fẹ́ máa jówó ọmọ yín ni ọkọ mi lè lèbo ìwọ gan ṣe fẹ́ máa jówó mọ́mì ẹ̀ ní ibo ló mọ́kọ mi lọ báyìí. <laughs> you see my dear ṣeré lẹ́kọ̀ọ̀kan bàbá máa ń mú ọmọ jáde láti ṣe smooth bóyá shopping kékèké hmm? bí mo ṣe máa mú ọ jáde lẹ́ẹ̀kọ̀kan òun náà ní òun láwọn needs ẹ̀ do you understand hmm. so let me just take him out and you know kid him up. ẹ wo èmi ò nífẹ̀ẹ́ sí àmọ́ ọmọ jáde ká má mú yẹ àmọ́ ìyá jáde ká má mú ọmọ àbí kí ló dé ṣé mo ti wá gbọ́ bẹ́ẹ̀ yẹn náà ṣé bẹ́ẹ̀ mi rè kí ni ṣe bẹ́ẹ̀ mi nì. ìwọ tó jẹ́ wípé mò ń ronú àti fi ọlọ́pàá síbí oh. tí àwọn intruders ò ní. Madam, uh, I am sorry. Jẹ́ kí n gbé Ọlágbèmí jáde. You know, ó ti need one or two things. Ṣé you understand? So jẹ́ kí n lọ ṣe yẹn fún. And I'm promising you, it's a promise. Mo máa bá ọ̀nà ra wọn kọ̀ọ̀kan God bless you, my dear. Ṣé kí n ṣe alálọ́dọ̀ọ́rù? Ẹ má pè dé. Ọ̀ọ́ èmi náà ní fẹ́ kó máa rìnrìn òru. Hmm. Bàbá tó bá fẹ́ kí ọmọ òun máa ṣe dáadáa kò ní máa mú rìnrìn òru. We'll soon be back. Mm, hmm? Anyway, interesting. Mm. Mm. No, no, no, we will not. Yeah, Ajibade. Hmm? No, we won't. Baby, be a good boy, okay? ojúmọ́ rẹ o ilé tó máa wà lónìí mo tiẹ̀ fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan fún yín ni. ohun tí mo fẹ́ sọ. gbẹnu sọ́hùn gbẹnu sọ́hùn ah, níyì bóyá ọ̀rọ̀ ló fẹ́ bá sọ̀rọ̀. jọ̀rọ̀ mi létí orúkọ yẹn lọ. MK. ìtumọ̀. Muhammadu cousin. Ah. wọ́n sì gẹ̀ẹ́sì wọ bọ̀bọ̀ yìí finally. ṣé mo pé o kì í bẹ̀rù o kì í bẹ̀rù rárá o àyàdẹ́kọ̀ ẹ̀ gan. ṣé mo kígbà tó máa mú ẹ débi báyìí àfin ni ẹ àfin tó lè ríran rárá o lè gbójú sókè kó wòrùn gbójú sókè wò kó wòrùn wọ́ tíra yẹ ìgbà tó wá mú ẹ débi báyìí tó lọ́wọ́ àti àtàrà wa yìí tó gbàkóso ìgbésí ayé ẹ̀ tó de èèyàn tó tún wá mú aṣọ aṣọ tó ní starch tó wọ̀ ọ́ ṣé bó ṣe débi lélẹ̀ ó wá ní gut wọ́n ti ní pé tẹ́rù bá ti wà nínú ilé náà tó bá ti fa ayé ọmọ ọmọ àwọn náà máa padà dánmọ náà ni àtúwá gba ẹ̀bẹ̀ wa ń bẹ ó ṣe bí ọ̀yà yóò fẹ́ abẹ́mi àtàbúrò mi sọ̀rọ̀ kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ kí nìkan tó wà lẹ́nu ẹ̀ tó reasonable tó fẹ́ sọ sọ fún mi. Oh, lẹ́nu ẹ sọ̀hún kó gbẹnu játijàti orí burúkú tó gbé dání ẹ̀ kó gbé sọ̀hún. jẹ́ kí wá fún ẹ wọ́n ní nǹkan tá máa fi lọ síbi táwọn lọ tá máa fi padà wá sínú ilé yìí mi ò gbọdọ̀ rí ẹ kó lanu ó gbọ́ tó bá sọ pé ó lásán kí ni kan tí mo sọ. ẹni pé tẹ̀sí máa lọ sí pé mo gbọdọ̀ sọ ó gbọ́ àwọn ọ̀rọ̀ tó bá kú. Ah! raska raska mo ń sọ fún ẹ mo ń sọ fún ẹ ṣé wọn kẹ́yìn ni màá jókòó sí ní bá kàn rí ẹ kó kàn gbẹ́nu sókè kó tún gbé wálẹ̀ ìfọ́sí ni fún ẹ. Let me shut up, idiot. What? What? What? What? What? ilé ẹ̀yìn da gan ni o. Ah, orí pé bẹ́tà yìí tó wà tó tó tó tó ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. mo ní mo fẹ́ rí ẹ tiẹ̀ dá nǹkan sọ lórí ẹ̀. Eh, èmi nílé ilé ìdá olówó téèyàn bá rìn tó ń ṣe dáadáa síyàn téèyàn tara ẹ̀ là ìjó dáa kírù nǹkan ẹnìyẹn máa bàjẹ́ kéèyàn wá dijú mọ́ rí. kò dáa ntí ò dáa. ọ̀rọ̀ ọláníyì àtọ́láníkẹ́ ọmọ yẹn kó kan mí lóminú. ọláníyì àtọ́láníkẹ́ àwọn ọmọ mi. ṣẹ́yìn ò fura ni ìwà pálapàla ó kọ́wọ́ wọn bó ṣe ń ṣe ò tẹ́ mi lọ́rùn ẹ̀yin ẹ wo ọmọ second wife ẹ bọ́ mi ṣe ń ṣe dáadáa ìwà tó dáa lọ́mọ ẹ̀ ń wù àwọn ọmọ tí yín lè máa báwọn wà tí ò tọ́ ẹ má bínú àbí ṣe fẹ́ ni. báwo ni màá ṣe fẹ́ nǹkan burúkú fún mọ́ àwọn ọmọ tí mo bí lónà ṣé ìwà wọn báàdì tó bẹ́ẹ̀ yẹn ni. Ah, ó burú o ṣe wá rí kó má bàa burú jù báyìí lọ. kẹ wá sàn ọjà yín gírí kó le kẹ lè jẹ. Serious. Um, who is there? It's me, Olanike. Oh, baby. Wale. See, Wow. Um, Beautiful. Uh, <laughs> wow. Bí mo ṣe ń sọ. Um, um, ṣorí ọ̀rọ̀ yẹn ń sìn. Hmm. Àwọn ó parí ẹ̀. mo ń fojú sọ mo ń fara sọ ọdẹ sì jókòó síbẹ̀ náà. kí mo ṣe báyìí. Ah, ah, ah, báwo ṣe ń ṣe báyìí náà mo ń fojú sọ mo ń fara sọ ọdẹ sì jókòó síbẹ̀ ṣé o ò rójú mi ni. èmi rò pé nǹkan kó sí ẹ lójú ni. kó fine ṣé o ò rí pé mo lálejò. Eh, <clears throat> má wọlé wá máa lọ. Eh, wá máa lọ kí ni problem o ọ máa lọ. kò sí problem náà ok alright alright o ṣe gan. Baby, má hmm. bínú jàre. Báwo ni? Ó wà ókè o. So alright. How was the trip? Thank God. Mm, I can see that. You're looking beautiful báwo wà ní nǹkan tá a jọ sọ lórí fóònù. ṣe provision. yes àti ìlú <laughs> change yẹn. o mo ti bẹ̀ mọ́ wa. but. Um, mi ò rí àdìmọ́wọ́ kankan bóyá láti domino anything <laughs> as ẹ lóòótọ́ ni mo máa fún ẹ ní cash kó lọ ra anything tó bá wù ẹ́. Oh. <laughs> I trust you, Bobby. Come, come, come, come. That's why I love you so much. Yeah, welcome. I love you. Um, <laughs> um, okay, kí ló check jẹ kí ló fẹ́ mọ̀. anything tó bá ti fún mi Eh, mo ní ẹ̀fọ́ ilá lásìkò kan tí oh. eh. mo. kéèkì bí ó ṣe lè ṣe. ẹ ọmọ wọn máa ń dùn lọ́wọ́ máa ń dùn owó jíjẹ ti pọ̀ jù. Eh? ilé mo jókòó sí òru. ṣé ní jù ní. Forget. You understand what I'm saying? for this school anything where we want we must get am die one More flex more flex mo flex. Ah. ọmọ ṣe ọdẹ mi. Ah. àǹtí ní kẹ́ńkọ́. bọ̀ ìwọ bọ̀ èyìn tójú inú bá ń dùn ẹ̀ kò yẹ kí títà dùn ẹ̀ náà ẹ̀ ṣojú ẹ̀ fún pé kò sí ní kẹlẹ́ àárín wáyé báyìí these are my friends and this is my girlfriend àwọn àbí bá àmọ́ tí à ń jáyé wa wọ́n á béèrè ní kẹlẹ́ ọ̀mí ṣojú ń dùn ẹ̀ òyìnbó kò sí ní kẹ́ ń come on man. ẹ má bínú ìgbà tó ti tójọ́ mẹ́ta tí mo rẹ́yìn àti wọn mo fi ní kí n wá check in. thank you thank you brother thank you mọ̀ sí ẹ̀ ń kọ́. ọ̀wà ọ̀wà. oṣù ọ̀gbọ́n wa òkè. Àjàyí ọkùnrin tí a ní kò jókòó o jókòó kó mọ́tì o mọ́tì o kàn ń ṣe bíi báyẹn kí n lọ bí ẹ lórúkọ zero make sense. ọ̀pẹ̀lẹ́ o olókùn jẹ́ ní ìkẹsà. ẹ gbà mí lọ́wọ́ girlfriend mi o <laughs> girlfriend mi o mẹ́ni tó ń jẹ́ níkẹ́ ẹ̀yin guys níkẹ́ àbúrò mi. àbúrò ẹ̀ níkẹ́. ẹ jọ̀ọ́ ṣé mo bá tó level yẹn kí kí girlfriend mi má lè trust me for once ṣé mo bá tó yẹn ni. owó ọ̀f mama ó gbọ́ òmìnira tó ń jẹ́ níkẹ́ àbúrò ẹ̀ ló ń jẹ́ níkẹ́ náà. hello aunty níkẹ́ yeah fine ṣe wa okay ẹ mo rí bọ̀dá níyẹn sìn tí wọ́n wá sọ pé ẹ sí ní school okay okay mm-hmm. all right all right ẹ kẹ́ tí kẹ́ ó dàbọ̀ mọ̀ pé mo kọjá yìí. ẹ̀ bọ̀dá ní ìgbé o. ẹ ti fẹ́ máa lọ́ntẹ̀. ẹ Oh sure sure. All ṣé ká ṣọ àlọ́ oh, ṣọ ṣọ ọ̀rọ̀ wọn náà tèké bá ń oh, mọ́ mi ẹ̀ o ṣe jẹ́jẹ́ o ọ̀rọ̀ náà baddest boy oh, bad gan bó ṣe wà ẹ ẹ yóò ṣe nẹ́nẹ́ ẹ̀ ó bà gbé wa ó láìkò obìnrin ó láìkò obìnrin bíi hmm. ẹ̀yin gáà sí ló ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ mo sì mo sì sí mi lọ́rùn Snapchat nípa lábìṣe ó fi ṣe ó Very good. mo ti ń béèrè níkẹ́ àti ọláníyì láti ẹnu gbé wọ́n ní wọn ò rí wọn ẹnu yẹn. wọ́n jáde sí ma. a rí wọn láàárọ̀ yìí máa bọ̀ ó dàbọ̀ wọn lọ́ra nǹkan àbí. lọ́ra nǹkan wọn jáde. bẹ́ẹ̀ wọ́n jáde. wọ́n ní ẹ̀ka sọ̀ma. bàbá ò ní sàlàkì àti ẹlẹ́dìá. ó bá mi rí níkẹ́ àti ọláníyì. wọ́n ṣé ó sọ̀rọ̀ fún mi. bẹ́ẹ̀ ni màá láti four days ago ṣe láti four days ni àwọn ọmọ mi ò ti sí. bẹ́ẹ̀ ni mà mo tẹ̀ rò pé wọ́n lọ sílé ni mà. ẹ ti mo dẹ̀ dé lọ́wọ́ èyí tẹ́jọ́ rẹ̀ ẹ̀ sọ fún mi wípé wọ́n lọ ra why why you lying. ó dẹ̀ pè mí tó ń sìn. will you shut up. ẹ ó mú lè fún wa ni wọ́n jù ú lẹ̀ fún àwọn múlẹ̀ dot com. ó ṣe jàre my dear thank you god bless you. ṣé mo dúpẹ́ o ṣe òkú fojú sàkó o ṣe ìjọ

ó wá pìkẹ̀ láti jọ sọ̀rọ̀ náà rẹ̀ fún mi. ìwọ náà fẹ́ parẹ́. irọ́ kí ló ń ṣe yín káyìn lè sọ fún ọ ẹ rí tó fi ń ó mú lẹ́yìn. ẹ máa ṣe bẹ́ẹ̀ lọ. ọ̀dọ̀ ọmọ. ìwọ kí ló kí mi fún. òun náà tó parọ́ fún un. ó dàbẹ̀ ni pé nígbà tí wọ́n dá skul lẹ̀ ẹni tó kọ́ òrìjìnlẹ̀ tí wọ́n yúrọ́ náà fi yí ògbó torí bọ́lá ń ṣe dá skul tán ọlọ́run dárọ́ mọ́ ni. Mm, madam ẹ bóyá ẹ má bínú ọ̀rọ̀ tó yẹ fẹ́ sọ yìí nígbà tí àwárí wọn ní ìsìn bóyá kẹ́kẹ́ tún pé aago wọn padà ká fi lè mọ ibi tí wọ́n wà àbí bò ní. ṣé bó ṣojú ẹ tí mo ti ń pè wọn kó tó di pa láti ilé la ti ń pè wọn tàfi débi báyìí tí nọ́mbà ò lọ. a tún wọn pè náà ni bóyá tẹ bá tún wọn pè ní ìsìn ọlọ́run nìkan pé kí wa. four days mama pe. ọjọ́ mẹ́rin gbáko bí jì bá gbé yẹn gan lọ láàrin ọjọ́ mẹ́rin gan oyè ó ti dé ká sọ pé jì ló gbìyàn lóyún ó ti dé. nọ́mbà wọn ò lọ. kò lọ ẹja mọ lọlé ẹja mọ lọlé ẹja mọ lọlé ẹja mọ sáà yẹn lọlé mọtò ẹja mọ lọlé. fọ́ọ̀dì odindi ọjọ́ mẹ́rin. bá ń pa apá kínní yẹn ó ti ríǹgì ó ti ríǹgì mm. Baby, baby. Yes. Only call. Oh. Wow, what like? Mommy, mommy, uncle. Hello, mommy. Báwo ni? mo wà ok o ẹ̀yin kọ́ mà. ibo ló wá wà báyìí. ẹ skul náà la wà skul la wa. skul oh ok ẹ gbé fóònù fẹ́ gbọ́n jẹ́ n bá sọ̀rọ̀. ẹ fẹ́ fẹ́ gbọ́n mi sọ̀rọ̀ ok alright má gbé fún wọn ẹ̀gbọ́n wọn làwọn fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ gba mọ́mí ẹ wò wọ́n láwọn ò bá sọ̀rọ̀ because wọ́n láwọn béèrè nǹkan lọ́wọ́ yín ẹ̀ fáwọn tó wọ́n ń bínú. Ah, ẹ̀gbẹ́ ẹ̀ lóun lè bẹ́ mi sọ̀rọ̀ jẹ́ ah, nítorí owó tó péré béèrè tí mi ò fún. ó dáa kò burú ẹ ṣáà máa wálé ní weekend. ẹ a máa máa rí ata bá délé. màmá expect yín. all right ẹ take care. ẹ kọjú mọ́wé o. all right bye. àwọn náà tún sọ lẹ́ àbí wọn jùlẹ̀ báyìí. Eh, madam èmi àkókò ní kẹrin kó má bínú ni ẹ má bínú ni o ẹ máa fà wọn mọ́ra ni ẹ̀dẹ̀ máa bá wọn sọ̀rọ̀ tán bá ti délé ṣe é ti gbọ́ ma. àwọn ọmọ tí mo bí wọ́n ń parọ́ fèmí ọlágbèmí ló tún ń dé ó lóun lọ sí skulu àwọn ẹ̀gbọ́n òun ó láàárín àwọn èèyàn tóun ti rí ọlánìkẹ́ àtọláníyì kò dáa rárá rárá ó ní kó dà kó ń ṣe àwọn ọmọ tó yẹ kán rí mọ́ àwọn ọmọ ọdún yín àárín wọn lòun ti rí wọn ẹ dádì ìwẹ máa bá wọn ọmọ yìí sọ̀rọ̀ ah, ah, ẹ máa bá wọn sọ̀rọ̀. aya rere lọ́ọ̀dẹ ọkọ sórí hmm. kò sí òbí tó máa ní kí ọmọ òun kó má ṣe rere ńlẹ̀ ayé àmọ́ tí òbí bá ti gbìyànjú tí ìgbìyànjú bá ti pin kò sí ní tá a fẹ́ ṣe ju pé ká máa bẹ Ọlọ́run lọ. Lo. ọlánìkẹ́ àti ọláníyì mo ti gbìyànjú gẹ́gẹ́ bí òbí kò sí eré tí mi ò sá kò sí ibi tí mi ò dé pé kí àwọn ọmọ yìí kí wọ́n jẹ́ ọmọ rere tí wọ́n máa wúlò fún òbí tó máa wúlò fún ara wọn lọ́jọ́ ọ̀la. àmọ́ ṣé orí tí ẹ̀dá máa wà láyé? tí ò bá ní àgbélébò ó ṣeé ṣe kó má rí àwọn ọ̀nà kan lọ jẹ́ ká mójútó ọlágbèmí dáadáa. èmi á kọ̀ntínú láti máa gbìyànjú lórí ọlánìkẹ́ àti ọláníyè pé kí ọlọ́run lè yí wọn lọ́kàn padà ó ṣeé ṣe kí ẹ̀dá bí ọmọ mẹ́wàá kó bí ọmọ ogún kó jẹ́ ẹyọ ló máa jẹ́ ọmọ ológo kò fọ́ a lè sọ bóyá ọlágbèmí lọ́lọ́run fẹ́ ṣe lọ́mọ ológo nínú ìdílé I appreciate your concern my dear I greatly appreciate you it is well. Hmm? ẹ wo dádì wa ṣé mo wí pé ọlágbèmí tá a sọ yìí ṣé mọ̀ pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló máa máa fi ṣe àwòkọ́ṣe. ebi ń pa mí fún mi lóúnjẹ mi fún mi lóúnjẹ sílẹ̀ yóò lọ ṣaṣẹ́wó fẹ̀gbọ́n mi sílẹ̀ níyì lòun ò fẹ́ mọ́ kí ló ń dùn ẹ́ ẹ́ fi sílẹ̀ ò tẹ̀ fáìn gbọ́rọ̀ fi mi sílẹ̀ fi sílẹ̀ wọ́n kí ní burúkú yìí kò fáìn mi mọ̀ kó rí kíkú yìí lára ẹ̀. níkẹ́ ní sùúrù náà olówó la pé náà wọ́n ti máa wà classic lẹ́kọ̀ọ́ pé wọ́n lárí owó yẹn like a tout. ṣé mi lè mi sẹ́bi tout. ọmọ olówó ni ò kí ló máa jalè ní ojú títì kí ló dé. kí ló kàn tiẹ̀ ń bẹ̀ kí ló kọ tiẹ̀ ń bẹ̀ kí ló ṣe kí ló ṣe kí ló kọ tiẹ̀ ń bẹ̀ ah. alágbára ọ̀dùn ṣé wọ́n ló fẹ́ kú fún ìwọ ló fẹ́ kú fún mi kí n bá rẹ̀ yàn bá ìjà. ayú mà á. ṣáà ní sùn. mi máa bàjá fílẹ̀ ó ní kí n sílẹ̀ tó wá pẹ́ wà lára ẹ̀ wà lára fún lára ẹ̀ tó kọ̀ fílẹ̀. mo ní ọ̀pọ̀ ni mo ní kí ní kẹ́ stop àmọ́ kò dá mi lóhùn ọpẹ́lọpẹ́ àwọn ará àdúgbò gan tó là wá. Ah, mọ́mi kò tọ́ mi o tí bá kí n ṣe àwọn ará àdúgbò tó láwa ni nǹkan tá à ń sọ ìkọlà máa ma sọ rárá àpọ. tó lè tó bẹ́ẹ̀ ni. ẹ̀fún ni káàpì ní fi jẹ́ wípé ojoojúmọ́ ayé títì ẹ̀ ìjà ló fi ń jà ah, ta ló ṣépè ìjà gidi ìjà gan fún ẹ èní ìjà bàbá dẹ̀ bá ẹ sọ ò ní gbọ́ tábà tún bá iṣẹ́ náà ò tún ní gbà ó máa má kàn sí wa lẹ́nu ni ó wá lọ ń jàjà fàṣọyà pẹ̀lú fiancé ẹ̀gbọ́n ẹ̀ àná ah, ó yẹ kójú máa tì í rìn ni bọ̀tẹ́yìn bá ti wáyé ọmọ lásán àbí àbí ìpàbẹ́ ọmọ pọ̀ bí bí bí bí bí bí ọ̀sán bó ṣe ń wùwà kàtìkàtì náà ló máa bá wùwà tí ò sínú pé kò délé káwọn èèyàn tiẹ̀ fi ẹ̀yìn mi tàbí kó sọ pé àná ah, ọmọdé lè dà sákì àbí kó wálé kó fi ẹ́ bú mi. bọ́ bá kóbìnrin mẹ́wàá papọ̀ síbì kan náà tọ́ bá níta ló ń jà mẹ́bàá tí bá máa fi débẹ̀ báyìí wọ́n máa níwò ni ìwọ náà ló lè jẹ́ wọ́n máa ṣe bí ọmọ tí wọ́n tọ́ lé wọ́n máa ṣe bí ọmọ kọ́mọ àwọn tó tún jẹ tó jẹ jẹ́gbẹ́ ìwọ̀n wọ́n á tún máa stop irọ́ ni òtún má bínú ṣe ti gbọ́ pẹ̀lẹ́ ṣe ti gbọ́ má bínú kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. màá bá aṣojú lẹ́yìn eléyìí àwọn náà wọn ò ní bire kó tún wù wàrú ẹ̀ mọ́ tó bá wá rí wípé bóyá lẹ́yìn ìní ó gbójú tàbó wùwà kọsẹ̀ ìwọ ṣáà ti pè mí kó pè mí kó jẹ́ kémi mọ bẹ́mi ṣe máa dín pẹ̀lú ẹ̀ wo màá ní kó gbé ẹ lọ síbi tí wọ́n ti máa gbàgbé ẹ sí èmi lèmi bí ẹ èmi náà ni mo lè pa ẹ màá pa ẹ ṣẹ́rí ayé tó fẹ́ jẹ tó ń ju ẹ lójú yẹn màá mẹ́tọ́ pé mo stop ẹ̀ tó bá rò kò lè gbáyé lẹ́mìí mi èmi fúnra mi àkọ́kọ́ gbáyé lọ́wọ́ ẹ̀ náà màá ní kó gbé ọkọ tiẹ̀ dànù tó bá fẹ́ fi padà dé báyìí tí bá ní kó jókòó wà máa sáré kúlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ màá ní kó tọ́jú ẹ̀ kó fìyà jẹ bẹ́ẹ̀ ni èyí dẹ̀ pera yín lọ́rẹ̀ má bínú jàre má bínú jà ẹ tí Ọmọlọ́lá níyì lọ. Hmm. let me shut shut up ẹ ṣeun ma wọ́n mi fẹ́ wà lọ́mọ. ẹ má bínú ṣe tí gbọ́ ọkọ mi ṣe mo dúpẹ́ ẹ má bínú kó pè mí ṣe tí gbọ́. ọ̀rọ̀ àdìyà o ṣe gan ni ẹ káàbọ̀. irú kan ọbẹ̀ gbẹ̀gìrì ṣé bí ìwọ sọ pé ń bá sọ̀rọ̀. ọ̀rọ̀ wo ló ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ kẹ́tìkàtì wọlé tó gbára yín sọ̀rọ̀. ẹ̀ ń sọrọ ara yín bá sọ̀rọ̀ irú kan nìró ògbòrò ìjọ òní náà ṣì lọ jà kan náà tó ti mọ̀ kó bá sọrọ want to see my house again. kó wájú mi. dàbí kí ó dàbí kí fúnra mi. Shut up, Nike. Nike, you walking mo sọ fún òyìnbó kọ́ mẹ́mi báyọ̀ ìwọ sọ fún mi pé ò láìkẹ̀ sórí ẹ̀ pé sa. kí ló ṣe fún ẹ why are you beating him kí ló dé ganan ah i don't like it you don't want to see my boyfriend. níkẹ́ ìyá bàbá ẹ̀. bàbá ẹ̀ kún wa wọ́n sí mọ́tò sí ma kí ma ọ́ gbọ́dọ̀ gbọ́dọ̀ ẹ̀ṣọ́ tó gbà yẹn o gbà á bí gbà á bí ó tún ṣakọ. Ah! ọmọ ọmọ ń fà bẹ́ẹ̀ ẹ̀ jẹ́ gan-an. ẹ̀ mú kọ́ ló máa sọ fún yín sìn ṣé ibò bọ́ ẹ̀ ọjọ́ tẹ bá tún ti rí pẹ̀lú àbúrò mi ẹ má ẹ̀ sì tè láti máa lò tẹ́fà kàn rí gbókò kan jálẹ̀ bẹ́ẹ̀ nù ọ́ tẹ́fà kàn rí gbókè ó kàn kí lásán ẹ̀ nù ọ́ ẹ ti gbọ́. you know that is what I want. yẹ́ ẹ pa ẹ pa ẹ pa ẹ pa ó ní mo ti gbọ́ ẹ̀ má wọrí a máa máa ríra náà. Hmm? all right. okay then kó take care. you too. bye. ti ronú lọ ni. kọ́ yín náà ni mo rí tí mo fi ń sáré bọ̀ láti ibi tí mo wà. ṣé kò sí náà. Ah, ó wà ó wà gidigidi tó pọ̀ gan-an ni ọ̀rọ̀ àwọn ọmọ tí àbí ó ń pọn mí lóminú gidigidi ó ti wá ó ti wá ń bà mí lọ́kàn jẹ́ ó tún ti wá fẹ́ máa bà mí láyé jẹ́ sórí gbogbo pákáleke àti jákujàku tó sọ pé wọ́n ṣe yẹn àwọn èyí tèmi rí tí wọ́n ṣe ó tún ti wá jù bẹ́ẹ̀ lọ ó túmọ̀ sí wípé wọ́n fẹ́ sọ wá lẹ́nu ni ó túmọ̀ sí wípé wọ́n fẹ́ bà wá lórúkọ jẹ́ ni ó tún wá túmọ̀ sí wípé wọ́n fẹ́ bà ayé tèmi gangan wọ́n fẹ́ bà mí láyé jẹ́ torí kò sí ohun tá wọn tán ọmọ ọlá ni wọ́n ọmọ ọlà ni wọ́n tá a bá ní wípé bóyá wọn ò rẹ́ni tọ́ wọn ni àtọ́ wọn dáadáa Baba wọn will go to any length to make sure that they are fine kò sí tí ò lè ṣe nítorí ọmọ àwọn ọmọ yìí dẹ̀ ń sọ mí lẹ́nu wọ́n dẹ̀ ń bà mí lójú jẹ́ orúkọ ló wá kù sí tí wọ́n attack tí wọ́n wá bàjẹ́ náà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ láwọn ọmọ tá a tọ́. mo understand ọ̀rọ̀ yín big sis ọ̀ṣà pé nǹkan tó dáa ó ń fàdúrà èyí tó kù díẹ̀ káàtó òun náà fẹ́ àdúrà tẹ́ ẹ̀ bá mind kẹ́ ẹ tẹ̀lé mi lọ síbì kan mo mọ̀ pé gbogbo ẹ máa níyànjú. èmi nígbà wọ́n gbàdúrà máa ń gbà. bẹ́ẹ̀ kẹ́ ẹ wọlé nísìnyí kẹ́ ẹ change. tàjọ dé pé kọ́. ṣé tó ní solution sí ọ̀rọ̀ rẹ̀ yìí. bẹ́ẹ̀ni. ní báyìí báyìí àbí. bẹ́ẹ̀ni ah, àbí mi ṣáà lè máa rí yín kẹ́ ẹ máa ṣe báyìí ojú òní tì ẹ ẹni tó wá kí ẹ lọ́jọ́ tó bí wọn ò ní bí ẹ lọ́mọ òní wọn àwọn tó bí wọn náà wọn ò ní fojú sunkún ẹ̀ gbàgbọ́ lọ jẹ́ sáré kọ́. mo dáhùn ọdún síta o. yàwá ìpẹ̀lẹ́. ẹ rà lọ́gbọ̀n. ẹ kú ìjókòó. ẹ káàbọ̀ lọ. òun àwọn ọkùnrin lé ni ẹ má bẹ̀rẹ̀ kó mi láyé. alàgbà ẹ sọ pé kòkòrò tó ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà. ẹ ẹ alàgbà nǹkan tẹ́mi ń wò ní wípé ṣé nǹkan tẹ́ ń tíráì láti ṣàlàyé fún mi ni pé ẹni tó ń ṣe mí àyíká mi náà ló wà. bẹ́ẹ̀ni àyíká yín ló ẹ rí ìyá wa ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń jẹ ègbé sì ni fún ẹni tá a fi rán tí ò jẹ. ṣé pé ọ̀rọ̀ mi yìí àdúrà nìkan ló lè ṣe. àdúrà nìkan ló gbà ọ́. àdúrà nìkan lọ̀rọ̀ tó wà ńlẹ̀ ló nílò bẹ́ẹ̀ ni àdúrà nìkan ló lè ṣe àlàáfíà fún mi. ẹ ṣe sà ẹ jẹ́ máa lọ kí wọ́n la fẹ́ ṣe ṣé dé ìdìbò ìrìn Thank you. tó rò pé márátọ́ọ̀nù ni tó mi olúwa rẹ̀ ń gbàdúrà. Ah. Ah. olúwa rẹ̀. ni afẹmọlọba ìṣẹ̀lẹ̀ là ń lọ ni àbí. wo wo wo dúró ná ṣé bí pásítọ̀ ṣe sọ. Hmm. Hmm ṣé Kasim ìyẹn mà ti dára wa ó mà ti dára lé wa bó ṣe wà yẹn kò sí nǹkan tó ṣókùnkùn sínú ọ̀rọ̀ lé wa everything pátápátá ló mọ̀ ló hàn kedere sí we can talk. ẹ má bínú bọ́dà Kazeem inú jìn ló jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ẹ má bínú. I understand. inú jìn lóòótọ́ inú jìn ò jáyé lọ ah, mi ò rí bó omi ìsìn bá wí gan. big sis ó ti wá tó time kẹ wá fún ọjà yín kó le kẹ́ ẹ fún ọjà yín gidigidi kó lè ní o ṣé ní gbogbo nǹkan tí pásítọ̀ sọ pé kòkòrò tó ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà ìyàwó yín náà rìfà sí o ìyàwó yín gangan léegun tó wà nùgò tó ń jẹ́ jìn ó ní òfẹ́ kẹjìrì àwọn ọmọ yín o. kò ní bàjẹ́ fún yántí sẹ́yìn ọ̀nà yìí pé ilé olórogún ogun ni ọ̀rọ̀ àwọn kẹ́jẹ́jẹ́ ni mo jòkó ń gbà mí àfikún náà sàmọ̀ sànú èèyàn ni. wọ́n lóhun lè dùn màrí lẹ́ni tí mi ò tí mi ò lépa nǹkan kan sí mi ò aburú sí rí bó ṣe wà yẹn mi ò dẹ̀ ní pé kó má dà fún kí wọ́n lóde tó ń lépa mi kiri. tó jẹ́ yí pé owó jíjẹ gẹ́gẹ́gẹ́gẹ́ o ni wọ́n fi dáṣe obìnrin àbí ilé ayé ìkọ́ni. <coughs> ẹ wo màdàmú ẹ mọ̀ ọ̀rọ̀ bẹ́yìn ṣe ń róhun o. big sis ibẹ̀ ni kẹ́ ẹ jókòó sí tẹ́yìn ò bá lépa èyí tó bá ń lépa yín kọ́ àbóbìnrin kọ́ ni. torí ilé oró ogun ni ilé oró ogun ni ẹjẹ ó pọ̀ jù lórí ọ̀gá mi. torí ọ̀gá tó bá ń wà àlùbáríkà fún ọmọọṣẹ́ ọ̀gá tó bá ń ṣe dáadáa sí ọmọọṣẹ́ rẹ̀ ọ̀gá tó mọ̀ ọmọ tó wò sùsù tó ra fọ́ mọ́tò fọmọọṣẹ́ rẹ̀ tó yẹ pé láàárọ̀ máa gbé mọ́tò débẹ̀ ni kó tó di pé mo gba mọ́tò tiwọn tí màá gbé wọn jáde tí màá dẹ̀ tún dé padà màá tún gbé mọ́tò tèmi màá kọrí sílé ṣé mo pé irú ọ̀gá bẹ́ẹ̀ tó bá wà nínú ìṣòro ọmọọṣẹ́ tó bá fẹ́ ṣe dáadáa láyé tó sì níbẹ̀rù Ọlọ́run kò yẹ kó fi irú ọ̀gá bẹ́ẹ̀ lẹ̀ torí ẹ̀ ló jẹ́ kí n wá báyìí gbogbo ọ̀nà tẹ́ bá mọ̀ pé ẹ gbàfẹ́ ràn wọ́n lọ́wọ́ láyé nínú sàrí àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkẹ́ ọmọ ẹ dákun ìjọ ẹ bá ń ṣe fún wọn. sallallahu alayhi wa sallam ṣe rí ọlọ́run bá mi gbàdúrà yín alibarika nabi muhammad ṣe rí gbogbo làálàá kòkó yín ni mo rí àti pé àwọn àfáà kọ́ alẹ́kọ̀ọ́ púpọ̀ wọ́n ní àkúùkà àmọ́ wàsáàkà fi ṣe dàdí kò sí ẹni tá a lè pè lọ́mọ ìyá yàn ju ẹni tó bá dúró tì yàn ńgbà téèyàn bá níṣòro lọ ẹ̀ńbẹ́ ṣe dúró tì wọ́n ó dáa ṣe wá rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà ó yé mi náà kódà mo ti múra lẹ̀ kò yẹ kéèyàn fi ru ẹni bẹ́ẹ̀ lẹ̀ lóòótọ́ mo ti múra yín lẹ̀ ẹ gbà ṣe rí tẹ́ bá ti délé ẹ mú fún ìyàwó ọ̀gá yín tá bá ti fẹ́ sùn kan fi sí abẹ́ ìrọ̀rí wọn kan fi sùn alibarika anabi wa muhammad sallallahu alayhi wa sallam alibarika àwọn ẹni ọlọ́run tá a gbà fún tábà ti wá sùn wọn á lá àwọn àlá kan àwọn nǹkan tá wá rí lójú rúyà wọn ẹnìkan má gbàgbé kan wá ṣe lálàyé fún mi. sori mo mọ̀ pé lánàá já àtàdé láàmì nàlá ẹ rí i pé ìlànà ọlọ́run ṣiṣẹ́ ẹ fọkànbalẹ̀ ọlọ́gbàdúrà ẹ tẹ́wàá àdúrà. الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة زجاجة كأنها كوكب الدري يقاد من زجرة مباركة زيتون تلا شركية ولا غير والله قربي يقود زيت يديو ولا لا تمسات النار نور على نور يد الله لنور ما يشاء أجل هذا رب العالمين أجل wọn ló wá ń pè mí báyìí o Kasim ah Kasim báwo ni. hello madam. yẹ ṣé dáadáa ni. ẹ mo ní kí n béèrè pé ṣé ẹ ti ṣe tán níbi tí ẹ wà ní. Ah, no má ti wàá gbé mi mo ṣì wà ní salon right now please. ẹ̀yin náà lẹ́ni pé tó bá ti di aago mẹ́ta kí n wá gbé yín mo ti rí i pé aago mẹ́ta àbọ̀ ló ti lù yín mo ṣe ní kí n pè yín. ẹ eh, mo sọ bẹ́ẹ̀ bọ̀ eh, ok ọmọ kan tó máa ṣẹlẹ̀ tí n bá ti ṣe tán salon máa pè é ẹ mo ṣe kúrò lọ́dọ̀ ẹ àáfàá náà ni mo wá ní bóyá kí n kúkú mọ gbọ́dọ̀ yín bọ̀ kí n wá bá yín. o ṣe máa pè ọ ṣe. mo ti gbọ́ yín mà mo ti gbọ́. ṣàlàyé fún àwọn láàárọ̀ ọ̀la. kà sí ó máa ṣe mo máa dúpẹ́ ṣé mo páwọn oore tó ń ṣe mí mi ò lè san tán àmọ́ ọlọ́run á bá mi san ẹlẹ́san rẹ̀ gbogbo bó ṣe ń ṣe mí láàánú ọlọ́run á ṣàánú wọn náà ìwọ náà ráàánú gbà ọ nílọ́po nílọ́po lọ́lọ́run á wọn náà. ẹ kò wá tọ́pẹ́ kò tọ́pẹ́ madam gbogbo dáadáa tẹ́yìn náà ti ṣe fún mi sẹ́yìn òun lẹ́ ń jẹ yìí náà gbogbo dáadáa tí dáàdì náà ti ṣe fún mi àti gbogbo fámìlì mi òun náà lẹ́yìn náà ń jẹ wọ́n ní ẹni tó bá da omi tútù síwájú ó máa ń tẹ̀lẹ̀ tútù ni. kò ní ìdíkẹ́ dúpẹ́ lọ́wọ́ mi. ṣé mo dúpẹ́ o olówó àtúntì ẹ̀ náà ṣe thank you very much thank you. ilé là ń lọ báyìí. ok ma. Well. yes um, èmi náà ṣe ń face airport ni. ó dà kẹ́ni safe flight ṣe gbọ́. Hmm. ẹ má gbàgbé gbogbo àwọn nǹkan tá a ní kẹ́ bá wa rà o. <laughs> Ah, definitely ó yẹ kó mọ̀ pé <laughs> ó yẹ kó mọ̀ pé bàbá yẹn ra nǹkan bọ̀. Hmm, ẹ máa mí sí i ẹ máa mí sí i gan-an. Ah. kẹ́ tọ́jú ara yín o sí wàhálà tí má dọ̀ má bá ìran kan bọ̀ no problem hmm? <laughs> all right tí má airport ẹ máa pè Okay, oh, bye bye sàkẹ́tẹ́kẹ́ ẹ pé o ọ̀rẹ́ mi me no pè é. <laughs> so meaning that don't join jowú nìyẹn. owó mi ò jowú mo kàn ń sọ náà ni sódà tẹ bá ti ń jálẹ̀ lọ́hùn ẹ máa jálẹ̀ ń bí báyìí náà. yorùbá tí ẹ ti sọ wípé obìnrin tí ò bá ń jowú ọbẹ̀ ò ní dùn. ọbẹ̀ tèmi mà dé ń dùn gbogbo. anyway kò possible kí n travel abroad kí n má ra nǹkan tó jọ jù bọ́ afẹ́yìn náà. mo kàn tún sọ náà ni torí nígbà tí ẹ ti ń promise yẹn èmi náà ní kékeré náà máa sọ. <laughs> jẹ́ kí n tún máa lọ. ẹ ó ti kẹ́rù sí mi. Hmm. tí ẹ bá ilé ni mo fẹ́ kọ́kọ́ dé sí o ah. èmi mo fẹ́ kẹ́kọ́ kọ́ra mọ́. Ah. <laughs> o ti mọ̀ wípé tí n bá ti ń bọ̀ direct. <laughs> jẹ́ kí n tètè máa lọ mm, má jẹ́ kí n miss flight. <laughs> lọ sùn kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà kòkòrò tó ń jẹ̀fọ́ ọlálìkẹ́ ló dúró wájú yìí. bẹ́ẹ̀ ni mò ń gbọ́. èmi ò gbọ́ rí kí gunukun máa léèyàn láàrin òru ìyẹn tó wá kéré o kí igi téèyàn gbìn sínú compound ẹ̀ kò lẹ́sẹ̀ kó dẹ̀ máa léyàn kiri láàrin òru àwọn ajá inú ilé gan bó ṣe náà orí wọn máa tó mẹ́fà mẹ́jọ lélẹ̀ ìgbà míì gan àwọn àlùjọ̀nú ihun wọn náà máa dorí kodò báyìí ló máa dún different sound ló máa lé wọn kiri. ah iṣẹ́ ayé nù ọmọdé ọmọ ògún pè lẹ́fọ̀ọ́ ayé wà bí wọn ti ń fi gba ògùn rọgùn wọn bẹ lóde ẹkún tótó wọn bẹ ní mẹsìn àgúnkúnrí wọn bẹ mòrìn àgbàdà wọn bẹ dín ìrókò ní ìta wọn bẹ lóríta mẹ́ta àgbà nsálà ayé náà farahàn yín fẹ́rẹ́fẹ́ hàn ajẹ́páyé yẹn wọn ò fẹ́ kí big six lójú oorun bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ kán ráyé gbé mo dẹ̀ mọ̀ dájú pé ìyàwó kékeré yẹn ni ó fẹ́ jẹ́ big six máyé ni òun àtọmọ ẹ̀ ló ń fayé ni wọ́n lára. níwọ̀n ìgbà tó o ti dọ́dọ̀ ẹ̀mí ògògò mẹ́kí olóhùn yọ àrùn oníṣẹ́ fàyàtì ẹ wá ní bàbá òde rògùdà yẹ̀pẹ̀ tó má gi èrò sùn tí èjẹ́ kí fa búburú ó nígbà yẹn ti dọ́dọ̀ mi kí lẹ fẹ́ kí n ṣe fún un. ẹni tí ò bá ní jẹ́ ká jẹun yó èèyàn máa ń yọwọ́ tẹ̀ kí èèyàn máa ń pariwo wọn ni kírun wọn máa lọ pé ká yanjú rẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. ọjọ́ ọmọdé bá so oògùn ló mọ̀ kó mógún tí ń bẹ lẹ́yìn rẹ̀ o sẹ́ẹ̀lì rí àwòrán ẹni náà àti orúkọ rẹ̀. Ah, a máa rí i kékeré nìyẹn a máa rí i kódà tẹ bá fẹ́ tọmọ ẹ àtòun àtọmọ ẹ kọ́ máa lọ. tẹ́ ẹ bá ti rí iyun àbùṣebùṣe ọ̀rọ̀ yín ti dayọ̀. gbogbo àwọn jẹnẹrétọ̀ yìí mo fẹ́ kí wá bẹ̀rẹ̀ ṣe máa gbé kí gbogbo ẹ̀kọ́ wá kó wà lọ́wọ́ ẹ̀yìn ìnà àwọn gíláàsì yẹn kọ̀ tó bí o mọ àwọn tó ń pààkì mọ́tò sí ẹ̀gbẹ̀gbẹ̀ lé ọlọ́run má jẹ́ kẹtì ẹ̀jẹ̀ kó lè jáyàn lọ́jọ́ kan gbogbo nǹkan tó yẹ kó máa ṣọ́ọ̀yìn yẹn wọ́n á pààkì sẹ́gbẹ̀bí wọ́n á pààkì sẹ́gbẹ̀bí òní lè sọ pé ẹ̀sùn mọ́ wájú tàbí kó o sọ fún kíkọ́ ṣe no parking síta. ẹ mo ṣe ti ń ká àtúkọ. ẹ yóò á gbé gbogbo ẹ̀sẹ̀ gbẹ̀mí ìbàyẹn náà oníkọ́ máa pààkì wọn wálẹ̀ jù ọlọ́run má yẹ kárí kò ṣe dáadáa bó oníṣẹ́ ti yá. ẹ mo ti ṣetán nìṣẹ́ mo ní kájú ti máa lọ. ẹ o ti yá o ti yá ẹ jẹ́ kí n wọnú mọ́tò yá wọlé àwọn ń bọ́ra. madam hmm? mo ní kí n sọ fún yín ni ọ̀dọ̀ aláàfáà tí ẹ sọ pé á lọ lónìí kó tó di pé ìrìn àjò owó pọ̀. Ah, mo dẹ̀ láwọn òbí tó wà important tó yẹ ká kọ́kọ́ dé o àbí ṣé àlè lọ́lọ́jọ́ mi ah, ẹ ṣe jẹ́ kúkú ká mú òkú bẹ́ẹ̀ ká ṣe ní ọjọ́ tí ojú bá rí ibi níbí wọlé ó yẹ kí n ti sọ fún yín látànà ṣùgbọ́n ìyàwó àbúrò mi tó bímọ lánàá òun ló jẹ́ kí systematically ọpọlọ mi kó mọ ṣiṣẹ́kíṣẹ́ torí ẹ̀ ní òjì wọn ti sọ fún yín. pẹ̀lẹ́ kú ìwọ ọmọ àká ló rán mi létí ni mo bá òkè jẹ́ ká kúkú débẹ̀ ká kọ́kọ́ débẹ̀. ọlọ́run sọ ẹ̀rọ sọ ń bọ̀. gbẹgbẹgbẹgbẹgbẹ nu wèrè lọ bẹ̀rẹ̀ àrùn sáà láti ráfù ni àjáde lọ adé ọlọ́run sọ ẹ̀rọ sọ ń bọ̀ bẹ̀rẹ̀ àrùn yé wèrè. ìyá wa ìkọ̀ǹkọ̀ bá lájà re agara ondo sí ọlọ́run. so pc náà gbà sí fún security ewu lọ́fọ̀ ọmọ àlè pẹ̀lú gbádá bí òfò adọ́gbẹ́ wọlé dàrẹ́. bẹ́ẹ̀ bá lọ mọ́ra gbẹ̀tẹ̀ mọ́ra bọ́ o. Hmm, ìyá wa ọlọ́run gbàdúrà yín ayé ò ní sunkún ṣe yín lóore àwa ní fomijú ojú kan fi ṣe yín láàánú. ṣe rí dírẹ́fà yín tí mo ní kán jòkó síta mi ò fẹ́ kán gbọ́ nǹkan tí èmi àti yín ò jọ sọ ni torí ọ̀rọ̀ àṣírí ni ìyá wa ẹ dákun ṣe lè rántí àwọn ìrìn kan tẹ́ ti rìn sẹ́yìn. ìrìn tí mo ti rìn sẹ́yìn. bẹ́ẹ̀ ni. àfa mi ò mọ ìrìn tẹ́ ẹ̀ sọ mi ò mi ò rìn bẹ́ẹ̀ yẹn náà. ọ̀dà ẹ mú fọ́tò èèyàn kan lọ síbì kan kadalik ṣe bẹ́ẹ̀ ni. lóòótọ́ ni lóòótọ́ ni lóòótọ́ ni. ṣé wàá rí ìyá wa fọ́tò tẹ́ ẹ mú lọ ẹ ní bùkátà sí kẹ́ ẹ lọ wá fọ́tò náà wá padà láì ṣe bẹ́ẹ̀ kó tó tó bí ọjọ́ márùn-ún ayé ò ní bọ́ bàtà ọ̀fọ̀ sójú ọ̀nà yìí o. ṣé dandan ni pé ká rí picture ni àbí ó lábẹ́ àtẹ̀lé bá mi ṣe tọ́rọ́ mú picture yẹn ti jìn ní o. ìyá wa kò gbọ́dọ̀ jìn bó bá jìn bó bá wà nù ó lẹ̀ bó jẹ́ pé ẹlọgbẹ́lẹ̀ ẹlọgbẹ́lẹ̀ kẹ́ ẹ̀hú kẹ́ ẹ wá jáde o kẹ́ ẹ wá jáde o ẹ̀ ní fojú sunkún ọmọ o ẹ tètè ẹ tètè ọlọ́run gbàdúrà yín. kí ló wá ṣẹlẹ̀ tẹ́ ìyá yín gbọ̀n báyìí kí ló dé ẹgbẹ́ rẹ̀ sọ fún wọn. bá mi ṣàlàyé fún wọn kó lè yé wọn dáadáa lónìí. àwọn èèyàn sọ ẹnu mi kan láti gbọ́ kan ẹ̀yin kẹ́ sọ fún wọn. dádì bàbá. kí ló ṣẹlẹ̀. ẹ jọ torí Ọlọ́run ṣe ní píkṣọ tí mo fún yín sá òun ni mo wá sáré gbà padà. Ah! ẹ káre mo bẹ olórí àwọn pàtẹ́pàtẹ́ mo bẹ àwọn àgbàsàkòsàkò ọjà àwọn náà ní aṣọ àfòsẹ́wọ̀ fúnkú tẹ́yìn òṣèwọ̀ fẹ́fọ̀n ọ̀sẹ̀ kan òru kan wọ́n pẹ́yẹ lọ́gbọ́nlé ọlọ́fẹ́ àdìdò wọ́n pariwo ròǹgbàlẹ̀ èkó ọ̀sására bírù gbọ̀gbọ̀rọ̀ wọ́n fi sọ̀rọ̀ mẹ́sì elégún tá a bá débi ṣiṣẹ́ là á ṣe mo ti parí iṣẹ́ lẹ́yìn ọjọ́ kẹrin ẹ gbúrò burúkú lé wọn. ẹ ẹ ṣe bàbá. ṣe rí kọ́lọ́run ṣàánú wa ṣé rí ọ̀rọ̀ bíi bọ́ǹbù bú bọ́ǹbù ọlọ́mọ ìjàrí kò sí dáadáa àti ẹ̀bìrì rẹ̀ báyìí fọ́tò ti ń bẹ lọ́wọ́ yín òun gangan lání kẹ́ ẹ bá a mú ẹ sáfàríwò burúkú lẹ̀. àní mo ti parí iṣẹ́ àwọn tí fáwọn olóòkan yọ náà làwọn ò lè jà rògbòyá wa mélòó mélòó rú wọn tá a ti ṣètò ọ̀sẹ̀ pàwórí rẹ̀ tọrọ rẹ̀ ti dayọ̀ ẹ gbariwo sẹ́. Hmm, bàbá ṣe rí ẹ fi Ọ̀rúnmìlà lọ́rùn lẹ̀ àti ọ̀sẹ̀ pàwórí tẹ́ ẹ dákọ̀ láti o owó tá a fún yín abùn yín ẹ dákọ̀ fọ́tò ni ẹ bá mú. àwọn lọ ní ẹjọ ìjọba náà ti gbére ẹ sáfún wa fọ́tò kàwọn bí wa fọ́tò bẹ́ẹ̀ ni fọ́tò ó dà náà. yẹ̀sàlùnàkà kúlí rúhù mi ní amúrí rọ̀bí wàmáwú títúmínà lè lé mi ìlà àkọ́lílà ẹ wo yá wa. Hmm, ọ̀nà ti jìn wọ́n ti ṣe nǹkan bẹ́ẹ̀ ṣe ẹ̀ ṣe wá rí nítòkù lẹ̀ ń ṣe tá a ṣe sórí ọ̀rọ̀ yìí ni pé ọkọ yín àti àwọn ọmọ yín méjèèjì àti ìyàwó kékeré tọkọ yín fẹ́ àtọmọ rẹ̀ ẹ nídìí láti kó wọn wá lọ̀rọ̀ yìí láàfin wa àwọn ni solution tó kù lẹ̀ ń sìn tí gbogbo ẹ̀ tí ó fi lójútùú. Ah, yàrá. ẹ dorí kodò. ọkọ mi ò sí nílé a Ah. Ránṣà dé lálẹ́ yìí. Bó bá dọ̀lẹ́ kún ọ Fóònù mi ah, Ibo ni wọ́n wà báyìí? Ó wà ń lé? Ó dà kò burú. Èmi náà ń ẹ ó níbi kan tí mo fẹ́ kájọ dé all right my dear okay ẹ mà wá lọlé. ẹ má jò pẹ́ ẹ má jò. Hmm. ẹ kó gbogbo wọn ẹ kó wọn sínú mọ́tò ẹ máa bọ̀ ọlọ́run yanjú ẹ àlùbáríkà nábì. àfi kí n kó gbogbo ilé débí. ó di dandan tilé tilé. Eh. Ah. ìyàwó ẹ má jò pẹ́ ẹ má jò pẹ́.

tẹ́ bá jọ ń lu ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ ni wọ́n tẹ̀lé láti. ó mọ̀ pé ìgbàpọ̀ ẹ̀kọ́ ìwọ ni mò ń kọjú sí. èyí ni ọ ìyọ ìgbàpọ̀ ẹ̀kọ́ ìjọ mẹ́kọ̀ọ́ ní kọjú sí ó túmọ̀ sí pé kí èrè owó bá dé ìwọ̀n ní ìkàwọ́. ìgbàpọ̀ ẹ̀kọ́ ìjọ ẹlẹ́kọ̀ọ́ ní kọjú sí kí èrè ọlábàdé ìwọ̀n ni yóò wà wá. ìgbàpọ̀ ẹ̀kọ́ ọ̀dọ́ ẹlẹ́kọ̀ọ́ ní kọjú sí parí igbá tó ń wò lọ́wọ́ mi ó ti fi ẹ́ látòmí lọ ilé ìròyìn tí ó mọ́ gbé lọ tó ṣàbẹ̀wò fún ọ tó tọ́jú rẹ̀ bó o bá ti kọ́ ogun ilé sẹ́yìn ìrọ̀lẹ́ àmọ́ bí àkọ́kọ́ tó bá kọ́kọ́ kọ́ nígbà tó bá rí fọ́wọ́ rẹ̀ bá ní òun ó ṣe ọ́ ọmọ orí sáfì orí ìjọ náà ẹ ó gbé láyè òun náà ló wọ obìnrin kan ṣoṣo ló gbọ́dọ̀ bọ́ gbé nínú ilé tó bá rí báyìí báyìí níbẹ̀ kọ́ èdè wọ̀ ni wọ́n. ìyàwó kan tó bá tọrọ sí yẹ kó jẹ́ jìnnà jìnnà mọ́tò méje pàtàkì nílé ọ̀hún. Brasil. Achei que eu tenho, achei que eu tenho. Trabalhar o ensino de fábrica. Achei que eu tenho, que kú bíbíire ó káre ó kú ọmọnìyàn bẹ́ẹ̀ lọmọkùnrin ń ṣe ìgbìyànjú náà làágbà tá a fi lówó lọ́wọ́ ìgbìyànjú lẹ̀dágbà tí fi ní lárí ìgbìyànjú làágbà tá a fi ń wálé ayé tá a fi ń gbélé ayé pẹ́pẹ́pẹ́ orí ẹ̀dá tó wáyé tí ó gbìyànjú ayé asán nírú wọn wá ìwọ ti gbọ́ rírú ẹbọ orú o gbọ́ ìkara rẹ bọ́ wá ọ̀rọ̀ rẹ wá dàbí ọ̀rọ̀ ọ̀run mi làbàrà àgbọnnìrè ẹlẹ́kṣẹ́ ọyán nígbà tí baba ń tìkọ̀ lé ọ̀run bọ̀ wá sóde ayé wọ́n ní kí baba ó ká kí kó mẹ́kókó rúbọ baba gbọ́ rírú ẹbọ ó rú ó gbọ́ ìkarara ẹbọ ó hà àtìgbà òun lọ̀run mi láti dolówó ó dọlọ́lá ó dọlọ́rọ̀ olókun sì ní adé òbọ̀ gbé owó òbọ̀ gbé adé bá fún olókun sì ní adé agbódòjọba O, rí nígbà tí gbogbo wọn pé bíríkótó wọn pé bíríkótó wọn pa àwọn òbólókun ṣe mọ́. olókun wá fún wọn lésì ó ní bó bá ṣe bíi tèmi ni ẹ mọ́ bá mi ṣe ewì aṣeṣeré ẹ wá bá mi ṣe eku olóṣè ẹ wá bá mi ṣe bí mọ̀rìwó bá yọ lókèrè olódùmarè ní kọjú sí àtomi àtọ̀gbàrá ó ní kẹ́ ẹ sáré wá kẹ́ ẹ wá forí balẹ̀ fún lókun owó mọ̀ tẹríba fún ọ látòní lọ́dún ọlá ò tẹríba fún ọ àlàáfíà ò tẹríba fún ọ látòní àìní òsí lọ́rọ̀ tìyẹ mọ́ ẹkún òṣè òun ìpayín keke ó ti renú ìgbẹ́lọ̀ wọ̀ sí ó ti renú odò ìgbó rere ó dòkèrè ó di láéláé pọngbá lọ́dọ̀ rẹ ọ̀rọ̀ tí ń bá ọ gbé látòní lọ ò káre nítorí kí n jẹ́ ó yé ọ ó ṣólẹ̀ tó o ṣe bí ìgbà téèyàn ṣẹ́ṣọ owó ni o mọ́kọ ha òṣèṣó ni oṣó owó ni àmọ́ oṣó tí wọ́n ṣẹ́ oṣó ìfọ̀kànbalẹ̀ ni kò ní wàhálà kankan lọ́jọ́ iwájú o gbọ́ ó kàn ṣe wípé ìkìlọ̀ kékeré kan ní bẹ níbẹ̀ ìkìlọ̀ ọ̀hún ni òun ní pé lẹ́ẹ̀kan lọ́dún méjì o gbọ́dọ̀ mọ ṣètùtù rẹ̀ kì í ṣe lẹ́ẹ̀kan lọ́dún o lẹ́ǹkan lọ́dún méjì o ò bí mi pé kí ni ó ń wẹ́ bọ́. kí ló ń wẹ́ bọ́ bàbá. mọ̀lúù dúdú àgùntàn dúdú àti ewúrẹ́ dúdú mẹ́tẹ̀ẹ̀ta òun ló mọ̀ sí ó mọ̀ papò jẹ́ bí ìgbà tẹ́ ń ṣènáwó ó lè wò sùnsùn kó o náà fẹ́ ṣe ọjọ́ òbí ó lè wò sùnsùn kó o náà fẹ́ tún yọ aya gbé ó lè wò sùnsùn kó o nílé tó o kọ́ o fẹ́ ṣe láàrin ọdún méjì èrò wà o àmọ́ tí ó jọ ọ́ lójú ni pé àwọn èrò tí wọ́n mọ̀ rí ò bí èèyàn lásán bí ara wa báyìí irọ́ ni o àwọn ẹbọra àjígbẹ́bọ sí ayérayé àrìnàkò oníṣègùn lájùlé ọ̀run àwọn ni wọ́n bọ̀ jẹ́ o àmọ́ bó o bá ti ìgbà ọdún tó o bá ti pàpẹ́jẹ tán bá ti jẹ́ ó tán ẹbọ fi ẹbọ gbà ní ó débi òun mímí kan ní ọmọ mi. ẹ ṣé bàbá ó káre. ẹ ṣé mo dúpẹ́ bàbá. ẹ Ajibade. wá tó ń jó yé wa ó ní òun bá òun fi yín sílẹ̀ ẹlẹ̀. tí ò fọwọ́ tí ò fẹsẹ̀ wá mú ẹ mú àwòrán wọn ẹ mú wọn lọlé babaláwo kí la fẹ́ rí bẹ́ẹ̀ ẹ ní a máa gbà pé wà máa yàtọ̀ wá kálí àlàbá ìgbà wà á sì kú nípa àwọn olùkọ́ ní kàkàkà ṣe kọ́dà tó kọ́mítọ́nà ní kọ́ torí ọ̀la ni ọ̀la ọ̀la ó jẹ́ nǹkan kan tó ṣe kókó jù bí a kò ní jẹ́ ọ̀la rẹ̀ ó wọlé.